ó ṣe mí. bẹ́ẹ̀ ni o. látó pè kala ayọ́kẹ́lẹ́. ayọ́kẹ́lẹ́. látó pè kala ayọ́mẹ́yẹ. ayọ́mẹ́yẹ. <laughs> wọ́n tún sọ̀kan àfòlókè. àfòlókè. ó náà kọ́ ni pé ìwọ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́. lẹ́yìn mm-hmm. tó pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tèmi gangan. Eh, eh, nígbà bá sọ àlàyé àwọn egbòogi tí mo fẹ́ sọ ọ́ lẹ́yìn mm-hmm. téèyàn fi níláárí pọ̀ bá ti lówó ṣe oní one million mm-hmm. kó so ní thirty thousand ló bá kọ́kọ́ ṣe kó so ní one eighty ló bá kọ́kọ́ ṣe bó ṣe ní one twenty lọ́wọ́ kọ́kọ́ ṣe kódà bó ṣe ní one eighty lọ́wọ́ kọ́kọ́ ṣe lórí ẹkùn ibẹ̀ ló ti rówó inú owó lèèyàn ti gbowó ṣe oògùn bọ́ọ̀ bá ti ní láárí bọ́ọ̀ bá ti ṣèkẹ́ tí ò tí ì ṣiṣẹ́ tó ṣe nǹkan àwọn àgbà sí hmm. ọ̀nà rẹ̀ ó sì là hmm. ó rò ó tó ṣáájú mi hmm. tó nà nǹkan ni wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wá sí tó jẹ́ customer care tó gbómọ̀sọ̀ gan ẹ bá fẹ́ ra nǹkan lọ́yọ̀ state lọ́yọ̀ state lọ́gbómọ̀sọ̀ àti gbogbo àgbègbè rẹ̀ tẹ́ mọ̀ sun kankan mọ̀ òkè ògùn mọ̀ bàdàn ẹ̀rọ tẹ́ ẹ̀ máa pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa pè ní oh eight one. oh eight one. five seven. five seven. six four. six four. six two. six two. six two. six two. oh eight one. oh, oh eight one. five seven. five seven. six four. six four. six two. six two. six two. six two. tọ̀yọ́ state. tọ̀yọ́ state. àti gbogbo agbègbè rẹ̀ mọ́sùn state. àti agbègbè rẹ̀. tẹ mọ́sùn state. tó fi mọ́sùn state. tẹ mẹ́kìtì gangan. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́. ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ ẹ dábẹ́kúta tó wà lábẹ́kúta tẹ ẹ súnmọ́ gbogbo ayé mẹ́jẹ̀bú báwọn ní tẹ ẹ lè pè sí o ètò o ètò eight three eight three zero one zero one twelve twenty one twelve twenty one o ètò o ètò eight three eight three zero one zero one twelve twelve twenty one twenty one Lagos State customer care wa mi ó ra product ni ó fẹ́ rí àwọn òṣìṣẹ́ mi ni mm-hmm. tó ó fẹ́ mọ̀ bó ṣe dọ́dọ̀ mi ni mm-hmm. àwọn tó tó pè nù mm-hmm. ẹja tó pè fún eh, eh. ti Ọ̀yọ́ state eh, mọ gbogbo Ọ̀ṣun state kankan Iléṣà kankan ẹ̀rọ tẹ́ pè wá sí oh eight one oh eight one five seven five seven six four six four six two six two six two six two oh eight one oh eight one five seven five seven six four six four six two six two six two six two. gbogbo ẹ̀yin èkó pátápátá gbogbo ẹ̀yin èkó mọ gbogbo Ògùn state ní gbogbo Lagos state ní bá ń lọ orí ẹ̀rọ bá ń sọ tẹ́ pè wá sí oh eight two oh eight two eight three eight three zero one zero one twelve twenty one twelve twenty one oh eight oh oh eight oh eight three eight three zero one zero one twelve twenty one twelve twenty one Twenty tọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan hmm. tí ọmọ yín ti ń sọ̀rọ̀ látàárọ̀ tí bàbá gangan hmm. o eight two o eight two three three five three three five eight zero eight zero double six double six four four o eight two o eight two three three five three three five eight zero eight zero double six double six four zero number mi ni o eight o twenty forty fifty nine fifty four oh eight oh twenty forty fifty nine fifty four àwọn èèyàn kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí n tó sọ ní mo fẹ́ sọ ilé oúnjẹ ti rí wa tipẹ́tipẹ́ wọ́n wá ń wá mi mo wá ní ah, kí ni ẹni ọba ní òun ó ṣe bí mi ẹjẹ́ ó ṣe kárí wo ṣé bọ́ba adẹ́dà lọ rán mi àwọn ẹlòmíì ọlọ́run ò pé ó lọ́ọ́ ọlọ́run pé òun ẹjẹ́ kọjá ọ̀kadọ́lọ́run ló kárí ìtọ́fà hmm. tẹ́ fi rí atipẹ́ lórí afẹ́fẹ́ nù. lórí afẹ́fẹ́ nù. àwọn kan ń jáde ẹlòmíì lè pòun lẹ́gbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹlòmíì ló lóun ní ẹgbẹ̀jì Nàìjíríà limited ẹlòmíì ló lóun ní kíníkan ah, ebi ọ̀rẹ́ wọn ń sẹ́ o ajé olóko kan ajé ọlọ́sà kan ẹlòmíì lóríṣiríṣi pátán èmi kọ́ o hmm. ìwọ tó ń wò mí wọn nífẹ̀ẹ́ lómi ìṣọ́ ní ìsìn. àṣẹ àṣẹ ah, àṣẹ wọn nífẹ̀ẹ́ lómi ìṣọ́ ẹni bá lóun wọ́n wọ́n náà bóun ó sì bó kọ́ mi jẹ́ hmm. ẹ̀ gbádùn mi tó ọba dídà fúnra rẹ̀ ni ó fọwọ́ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́. àṣẹ àṣẹ àṣẹ. òun ni ó fọwọ́ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ òun nu ọlọ́run òun nu ọlọ́run òun nu àwọn ìyá mi nu òun nu àwọn tọ́láyé nu tọ́lá tọ́láyé yàtọ̀ sáwọn ìyá mi o pẹ̀lú àwọn èèyàn wọ́n tọ́láyé sáwọn àjẹ́ mm. o oríṣiríṣi ni ó olùbọ̀dẹ̀sẹ̀ káyé lé wọn lọ́wọ́ lọ́nu o. Mm àwọn nu àwọn nu mo fà níyàn lọ́wọ́. ó dáa ẹ ṣeun bàbá mm. ẹ kú òní àti mm. àárọ̀ mm. ọ̀rọ̀ lẹ ti gbọ́ tí bàbá ti sọ yẹn ẹ ti rí àwọn nọ́mbà kan pè kalẹ̀ fún customer care òun náà ni wọ́n wọ́n ti sọ yẹn ẹ máa pè é látago méje dàgo méje tó bá ti ń tó bí aago mẹ́jọ lálẹ́ tán àbá gbé àbí tí ò bá lọ wọ́n fẹ́ kí n ṣe nọ́mbà bàbá o ọ̀ kọ́ pé nọ́mbà bàbá kí bàbá gangan kí wọ́n gbé fúnra ara wọn àbí wọ́n fẹ́ ra product àbí hmm. òun ni bí àárín yẹn bí o sì jẹ́ nìyẹn ẹ̀rẹ̀ mọ́ gbàgbé bí tẹ́tí lè máa rí iṣẹ́ wa wò hmm. ẹ rí wò lórí ìgbàwáṣẹ̀ Adùn Yorùbá TV ẹ dẹ̀ rí wò lọ́dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì bàbá Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tó bá ti jù bá ń lọ ń ọ̀rẹ́ nìkan ṣe o gbogbo àwọn tí wọ́n ṣe wọ́n wọ́n èmi ọ̀rẹ́ wọn o nọ́mbà tí mo pè ní ẹ pè tẹ́bẹ̀ nìkan bá ti sọ pé kinní kan ń ọ̀rẹ́ o bẹ́ẹ̀ bá ti rí nọ́mbà mi pè tàbí ẹ pè yín gbé ẹ